lórí ọ̀rọ̀ nípa tó máa ń fọ́ obìnrin nítorí kí wọ́n fẹ́ fẹ́ nínú tó máa fọ́ obìnrin òun náà ní sọ̀dá pèrè obìnrin tí wọ́n fẹ́ fẹ́ yóò gba sọ̀dá kò sì bófin ọlọ́mu kápẹ́ kí wọ́n fẹ́ obìnrin lórí pé kò ní gba sọ̀dá ṣùgbọ́n àdéhùn alákòókò wọ́n sọ fún wa nípa nǹkan tẹ́ni tó fẹ́ fẹ́yàwó tó bá fún ìyàwó ṣáájú kó tó fẹ́ ìyàtọ̀ tí ń bẹ láàrin rẹ̀ àti tó fún ìyàwó lẹ́yìn ìgbà tó fẹ́ èsì kó tó fẹ́yàwó òpóbìnrin ní sọ̀dà ó fún lẹ́bùn ta lónìí lẹ́yìn ìgbà tó fẹ́yàwó tán àbí kó tó fẹ́yàwó wọ́n sọ pé wàá san nǹkan báyìí àti nǹkan báyìí àti nǹkan báyìí ta lónìí ẹ̀yìn tó fẹ́yàwó tán ni wọ́n tó sọ fún ọ pé wàá san nǹkan báyìí àti nǹkan báyìí àti nǹkan báyìí ta lónìí. ṣáájú kó tó fẹ́yàwó ta lónìí lẹ́yìn tó ti fẹ́yàwó tán ta lónìí. حديث عمرو بن ابن شعيب عن أبيه عن جده wọ́n ní bàbá rẹ̀ àti bàbá bàbá rẹ̀ wọ́n àti bàbá bàbá rẹ̀ wọn lànà ibi sọlọ bá àdùsọ náà sọ pé ayyuma imra'atin nakahat ala sadaqin obìnrin yòówù tá a bá fẹ́ lórí pé yóò gba sọdáàkì kan pàtó àwòṣe bẹ́ẹ̀ àbí yóò gba kan pàtó àwòrán tẹ́sí àbí lórí pé àgbàdéhùn àti fúnni pàtó ọ̀gbìn àìsàn ìjà sáájú kótó ti gbé àṣọ ìgbé ìyàwó wa látọ pé yọgbà sọdá kò láì àwọn lẹ́nu báyìí àgbàdo nǹkan báyìí tọ́pù wà yàrá obìnrin lómi kí nǹkan tẹ̀ bá ti lẹ́nu nígbà tó ti gbé sáájú kótó ti yàwó kẹ́ẹ̀ẹ́dó ló fẹ́ so ìkìlọ̀ ti sọ pé ẹ̀kọ́ làwọn kan rẹ̀. tàbí kó tó fẹ́ lọ́dún tó wá fún ọ láti lé wọn fáwọn gba àpàtì lọ́fíńdà àpàtì bàtà àwọn ti gba àpótí ẹwù àwọn gba epo àwọn gba epo gbogbo nǹkan tí wọ́n lé ìyẹn ó ti sàn yìí báyìí sọ́dọ̀ gbogbo nǹkan lé ìyẹn ìyàwó lórí gbàdá ẹgbẹ́ gbogbo bẹ́ẹ̀ ni ti sọ fún ọkùnrin bọ́ọ̀sà fún ọmọ àwọn ìgbòho ìgbòho ìgbẹ́. Ètò àfẹ́sán lábẹ́ wá lọ́pọ̀ sàǹkà báyìí lọ́sùn sàǹkà báyìí lọ́sùn sàǹkà báyìí tó bá jẹ́ pé lẹ́yìn ìgbà tí ìyàwó ìyàwó rẹ̀ ọkùnrin rẹ̀ máa ń tọ́ ọ́ pé yà. àjẹgbé nǹkan tí wọn ló san àjẹ tí wọn náà gbàtẹ nǹkan fún wa lẹ́yìn ìgbà tí ìyàwó ti ìyàwó tẹni tí wọn bá pè tiẹ ní ètò dandan kọtẹ tìyàwó bàbá ní ju bàbá ní ju bàbá ní ọsàn bàbá ní bàbá ọsàn bàbá ní tìyà ọsàn bàbá ní tó lẹ́yìn tó máa ti tìyàwó rẹ tẹni tí wọn bá pè tiẹ ní wàhálà kó máa ń kó tẹ̀lé lọ́kọ́ tó lọ́ọ́ àríyìn náà ó sì tọ́jú pé káàsì torí rẹ̀ pányàlè ọ̀nà àlọ́mọ rẹ̀. Káàní ọ̀fẹ́ odidi ọmọ èèyàn ó fi odidi ọmọ rẹ̀ ó fi fọ́ ọ. Léyìí lọ tọ́jú káàsì torí rẹ̀ pányàlè. Ẹni tó bá fún ní ìjọba torí pé afẹ́ ọmọ rẹ̀. Tá a bá fún ní ìjọba nítorí pé àfẹ́ ọmọ rẹ̀. Ètò dáa ní dáa fún, ètò dáa ní tó náà gbà, ètò dáa ní tó náà jẹ. Nítorí pé níṣe lọ́gbà nítorí ọmọ rẹ̀ dáfẹ́. Òun náà ni ètò dáa ìdíyẹn lè torí rẹ̀ pọ́nyẹn. Ìyẹn tí wọ́n fi ọmọ rẹ̀ wọ̀ kí èso ọmọ tiẹ̀ lọ́tọ̀ ẹ̀gbọ́n àbábúrò rẹ̀ lọ́tẹ̀ wọn náà ló ti fà àbúrò rẹ̀ kan àbẹ́gbọ́n rẹ̀ òun náà ọlẹ́tọ̀ sí kátìkìrì rẹ̀ pálí. ìmáàmù Ahmad Abu Dawud An-Nasa'i àti Ibn Majah wáyé lọ́wọ́. kódà pápán náà lò wọn lọ́rọ̀ wà lórí ẹnìkan nínú àrùn tó gbà wá. ṣùgbọ́n tó bá wo irú ọ̀rọ̀ tó wà nínú àdéhùn àti ẹ̀kọ́ tàbí mú nínú ẹ̀. ilé pé obìnrin kan kò tọ́ka fẹ́ àmọ́ pẹ̀lú pé kò sọ́dà fún nítorí pé sẹ́yìn bá ti ṣe bẹ́ẹ̀ ìyẹn ti ṣe dọ́ta òfin ọlọ́run òfin ọlọ́run ọba ọ̀gbà ẹ̀fẹ́ yà wò lórí pé kò ní gba sọ̀dá wò òfin ọlọ́run gbà títí kẹ ẹ̀fẹ́ yà wò lórí pé ọgbà sọ̀dá fi ṣùgbọ́n sọ̀dá yẹn ní lọ́wọ́lọ́wọ́ gbèsè ní lọ́rùn nítorí bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ fẹ́ lórí kẹ́ máa san gbèsè sọ̀dá fún yẹn tó àlàyé. àmọ́ ọ̀fẹ́ àwọn olóko ní sí sọ̀dá fún sẹ̀rí ọ̀fàrà. sọ̀dá fún yẹn ẹ̀tọ́ obìnrin ni wọ́n àti gbọ́dọ̀ fi kún. yàtọ̀ sí sọ̀dá fún ó tún tọ̀nà ká fún obìnrin lẹ́kùn torí pàṣẹ fẹ́. nítorí pé lẹ́kún dáadáa islam ò jí ó fi sílẹ̀ títí ó lè ṣe dáadáa lóde wọn bá fara rẹ bá ti fún obìnrin lẹ́kún jẹ́kọ̀rọ̀ ìyọkọ̀ ọ̀sẹ̀rẹ̀ ha èyí bá fi dùnú kò máa yín sí láti fi lè bàbá èèyàn lọ kí àwọn ọmọ lọ kó lọ bẹ́ẹ̀ nìkan. Senhor I love you love you báwo. Òṣòro làwọn obìnrin ní. Wọ́n náà gbọ́dọ̀ sí ìgbésẹ̀ tó ti fa ojú rẹ̀ mára. Tí obìnrin kábàámọ̀ kò ń bẹ̀rù. Ó dùn ún kò bẹ̀rù. Àmọ́ àsìkò tó ń bá wa bọ obìnrin lẹ́sìn yẹn, àmọ́ ròyìn pé ẹ̀kọ́ tó kùn máa náà nù láyé rẹ̀ pípẹ́ lómi ti máa ń wá nǹkan tó máa ní ọ̀nà ojú rẹ̀ ọ̀nà ẹ̀yìn ojú rẹ̀ nítorí nǹkan yóò fi ọ̀nà ìjọba ti bọ́ sí lọ́wọ́ tán ó ń jẹ ọ̀gbà. ìdí nìyí tó fi sẹ́rí àgbà kíkó tó lè gun obìnrin lẹ́bùn ọwọ́ àìjẹ́ ó tẹ̀lé tàbí ó kún ní ìgbà báyìí lẹ́yìn tó bá fẹ́ pẹ̀lú. ṣé gbogbo àwọn nǹkan yẹn náà ló pàdé ara ló pàdé ara lóbìnrin náà ti sọ wọlé kókè máa fi ọ. tó àjẹpé tó bá jẹ́ pé gbogbo àwọn nǹkan táwọn sọ yìí ṣáájú gómìnà ló di ìyàwó rẹ̀ náà lè ti dá àkójọ gbà lójú ni màá fún ọ lẹ́bùn nǹkan báyìí lójú tá dé nǹkan báyìí obìnrin lónìí. nítorí asman tí o bá sọ pọ fẹfẹ tí wọn náà fẹ́ dáwò rẹ ebi fífẹ tí wọn náà sọ pọ fẹfẹ ló mú ọmọ sọ pé kàn nígbà ń kàn láwò òun gẹ́gẹ́ bí dáa tí ìbá ti pọ fẹfẹ. òun ló sì máa lórí lọ fẹfẹ bàbá rẹ̀ ti jẹ màmá rẹ̀ ti jẹ ìdẹ gbogbo ń sọ pé kàn ń kàn dá lónìí obìnrin sọ fẹfẹ lónìí kéde sí bàbá rẹ̀. nítorí fún gángangangan lẹ́yìn tó fẹ́ bá nájà. pẹ̀lú ìtumọ̀ sí pé lásìkò gbà tí mo yọ sí ọlọ́fẹ́ fíìmù. gbogbo táwọn òbí tí wọ́n máa sọ. So, ní yorùbá lẹ́wù wọn gba kìnnì kan wọn gba kìnnì kan wọn ṣe kìnnì kan wọn ṣe kìnnì kan nínú ọpọlọ obìnrin àti gbogbo fámìlì àtiwọ́tọ́ fẹ́fẹ́ yàwó ẹgbọ́n tó gbà pé ta ló ní gbogbo ẹrù yẹn ìyàwó fẹ́fẹ́fẹ́ ìdílé máa gba kìnnì kan mọ̀lẹ́bí máa gba kìnnì kan gbàgbé ẹ̀ ìgbà tó jẹ́ pé kọ́mọ tó di kó di ìyàwó lẹ̀ ń wí ta ló ní obìnrin ló ní gbogbo báyàwó tó máa wù láti bùn yín gbogbo ẹ̀ èyí bóyá ní nǹkan tó ní kí wọ́n lọ́ta ìdá tó bá sì wù láti jẹ́gbẹ́ ẹjọ́ pín lọ́gbọ́gba kò tó tẹ̀ tó bá sì wù pé díẹ̀ ló ń gbẹ́ fún inú rẹ̀ má fi mọ̀ ṣẹlẹ̀. ayé kó gbogbo tá a kó obìnrin kó tó di ìyàwó àtàlóní o ìyàwó lónìí. tọ eléyìí lọ̀rọ̀ apá kan nínú àwọn olùmọ̀gé bá ti ti ti wá tó ti wà lórí àwọn míì ti sọ pé rárá ọmọ ọgbà tiẹ̀ táwọn òbí náà bá sọ pé àwọn tún kankan àwọn wá ní kódà tó díyàwó tó wọ́n fi wé abánitajà. sọ̀rọ̀ pé iye báyìí ló wọ ọjà ṣùgbọ́n fèmí náà ní iye báyìí torí mo mú nǹkan wájà bí màá mú wá sẹ́rì. bí bàbá náà wá sọ pé bẹ́ẹ̀ mo dín bá fi sórí pọ̀ fẹ́fẹ́. èèyàn mọ̀ wá òkú tó ti ta fáwọn bàbá ọmọ gbowó lórí ọmọ wọn. àti ìdí ti sọ ní oṣù tó bá kọ́ fẹ́fẹ́ rìn lọ dáadáa ni pé ó ń gán ló yẹ kéèyàn máa gbowó torí ẹ̀sùn. wọ́n kú lè dá àmà nígbà tó ti fi kà adúrú wàhálà tó di ṣe adúrú adúrú adúrú adúrú ebi wọn kàn rí pé ọmọ ti di finish product láì jẹ́ pé wọ́n ti kò di skit dáńtẹ kọ́ńpì lọ́mọ rò yé wa èèyàn ni tó ti pé wọ́n á gbé nígbà tí nǹkan á hàn ọmọ mi ọlọ́run lọ́mọ ìgbà tó dáwọ́ má òbí rẹ̀ lọ́jọ́ ọmọ gbé ká ẹlòmíì subhanallah ọlọ́run lọ́mọ ìtọ́ náà òbí rẹ̀ kọ́mọ́bà kú kọ́mọ́bà kú kọ́mọ́bà kú tó torí èlò èlò gan ló lè sàn èlò gan ló lè sàn tó tiẹ̀ fi dé káwọn òbí yẹn òbí lè pe yes uh, we are contented èlò fi èlò náà rí ẹsán ìrọ̀lá sùn iyekíye tẹ bá kú jáde kọjá mọ́ tọ́ba eléyìí náà túmọ̀ sí títí wọn náà kọ́ akọ́mọ lọ́kọ̀ọ́kọ́ mẹ́tẹ́ ògbélé ọkọ̀ ọkọ̀ máa tán rẹ̀ jẹ máa tán rẹ̀ jẹ lórí irọ́ tí wọ́n fi lé ọmọ lé ọkọ̀ ó ti di ọmọ màá ní bọ́ọ̀lẹ̀ tó ti di màálù wọn máa fi lọ́kọ̀ tẹ́lẹ̀. tó nítorí ti eléyìí apá kan náà kọ̀kọ̀ ha wọ́n ní ká tó fi ọmọ gan tí àwọn fámìlì bá sọ pé abẹ́ gbà tí wọ́n yìí. pàápàá jùlọ ńgbà tó ń pè ọ̀rọ̀ wà lórí hadithi gbàdágbà kan náà kọ̀kọ́ àìsàn pé rárá ẹmẹ́jẹ̀ ajé kómi gbígbóná dàpọ̀ mọ́ tutù. dálá ti torí rẹ̀ máa sọ pé afẹ́ gbà kankan ṣé wọn máa yìn ẹjẹ àpò gbogbo ní tó má ti fún kó tó di ìyàwó lónìí mọlẹ́yìn tó di ìyàwó tán àwọn náà lè sọ pé àfọmọ àwò wa rẹ ọmọ bá làwọn bàbá ìyàwó rẹ ọdọ yìí náà wò tó bá sọ pé àwọn fẹ́ gba hundred thousand naira lọ́wọ́ rẹ̀ fún family kọ́mọbìnrin tó di ìyàwó rẹ̀ àti àwọn fẹ́ gba ten thousand naira lọ́wọ́ rẹ̀ fún family lẹ́yìn ìgbà tó máa tètè ìyàwó rẹ̀ òun ní ọ̀yẹ́ ọ̀la aláṣẹ. now hundred àbí ten hundred torí pé kò sí ìtì ọlọ́wọ́ bá àmì lẹ́yìn tó ti wọlé rẹ̀ tán sẹ́wọ́n tẹ̀ sọ pé two thousand sọ pé òní tán lórí kí n àbẹ́ ìgbà torí ẹ̀ làwọn ọkọ̀há òyìn ṣe wò fún tí wọ́n bá lọ́ọ̀sán náà ṣáájú kọ́ mo tó díyàwó rẹ̀ ẹni tí ó lọ́ọ̀sán fáwọn náà lónìí ẹ̀rí kó rí ọ̀rọ̀ àwọn eléyìí la wà báyìí nínú gbígbèsè ayé àwọn èèyàn ti lọ. ní ìsìn tí ọba fẹ́ fẹ́ yàwó ti máa sọ fún ẹ pé àwọn kan báyìí lọ́ọ́ rà fún yàwó rẹ̀ lọ́ọ́ rà fún yàwó eléyìí ẹ̀ náà ó náà náà fìlà ní bọ́ọ̀rọ̀ àǹkàbá ìfún yàwó rẹ̀ ọ̀rọ̀ àǹkàbá ìfún yàwó náfìlà torí pé aslan tọ́ba jẹ́ni tí máa bẹ̀rù ọlọ́run tó sì jẹ́ni tó ń pé ìwọ Allah Rabbul Alamin ò ní fẹ́ láti jẹ́ kóbìnrin wá wà lọ́dọ̀ rẹ̀ fún yà. jẹ́ni kan náà sọ̀rọ̀ máa sọ pé kọ́ra bàtà fún yàwó rẹ̀ kọ́ra sọ fún yàwó tí bọ́lá ló ti ṣe lọ́rùn. àmọ́ ọwọ́ àwọn ọba mẹ́ta mẹ́rin tí àwọn mú wálé rẹ̀ gbogbo ẹ̀ ti dè kíkà. tí àwọn bá tún sọ̀rọ̀ kó máa ń parọ́ àgbo máa ń ọkọ̀ lè yẹ. tó bóyá ló fà làwọn òbí fi máa ń sọ pé ó fún ìyàwó rẹ̀ náà ó fún ìyàwó rẹ̀ ó fún ìyàwó rẹ̀ tòtòrí ti eléyìí báyìí tí mọ̀lẹ́bí náà máa sọ pé ó fún wa ó fún wa kò sí tó burú bẹ̀ kò sí tó burú bẹ̀. apánlé ni apánlé ni òtúmọ̀ sí pé ọ̀lọ́ ń gàrí wọn tẹ́lẹ̀ níjò làwọn tó rí ọlá yìí síbọ̀ wọn ni ìjẹta tọ̀ wá náà tí wọn sọ pé sọ pé àwọn arébi jẹ ẹgbọrọ kan ẹgbọrọ tó mi ọka ẹ dákun ẹ wò mí Ah, àwọn kẹtẹ béèrè ìkéré sí alẹ́kó wájú bẹ́ẹ̀ lọ dáadáa. bẹ́ẹ̀ ni mànàbí láìpẹ́ wà nù. a ní ìsìn ní iṣu mẹ́la ló mú wa. ìwọ́n lè mú one hundred and fifty wa. ṣé nǹkan kan kọ dínà rẹ̀ ọkọ dínà rẹ̀ bíkọ́ dáadáa ni wọ́n náà ṣe àwọn náà ò gbàgbé rẹ̀ láéláé ah, lọkùnrin. ń mélòó ló wa. one fifty yàtọ̀ sí mẹ́lẹ́la ni ó mú wa ẹ̀yọ̀ kan àbọ̀ ló mú wa wọ́n máa rántí òun náà láéláé ọwọ́ àlọ́ sọ́jà méjì tún ti dá ó ní kí wọ́n ta àbọ̀ yìí fún wọn àtòjì torí di eléyìí kéèyàn pọ́n bàbá ọmọbìnrin kéèyàn pọ́n lé nítorí kéèyàn fi ọmọ rẹ̀ kéèyàn pọ́n ìyá ọmọbìnrin lé nítorí pé òun fẹ́ ọmọ rẹ̀ kò sí tó burú bẹ̀ lábẹ́ òfin ọlọ́ kò sí tó burú bẹ̀ lábẹ́ òfin ọlọ́run ọ̀rẹ́ lẹ́dàá wa. tó àpọ́nlé náà wá ń sọ lónìí ní ti àpọ́nlé pé ìjọba ti rí wọn kọ́ sáwọn kí wọn wọn fi sẹ́wọ̀n kékeré ṣe kékeré là tó àmọ́ àpọ́nlé pé kò fi dáadáa sọwọ́ sí ẹ wá dì mọ́ kìí ṣe gbogbo ẹni tó fi dáadáa sọwọ́ sí ní bùkátà rẹ̀. ṣùgbọ́n iyì ni wọ́n rà fúnra rẹ̀ gbà. nítorí pé kó tó di pé ìyàn kan tiẹ̀ dáyé ọlọ́run ti ṣe sákòókò tiwọn náà jẹ dábàá pé wọn lọ ń gàrí dáyé. ṣùgbọ́n wọn lọ ń ra iyì àtàpọ́nlé fúnra rẹ̀. eléyìí túmọ̀ sí pé àwọn tẹ̀m̀fẹ́ ọmọ wọn wọ̀nyẹn ẹ má kàn jẹ́ ọmọ lórí pé ẹtí mọ́ ọmọ sá lọ sí kọ́lọ́mbà fún pẹ́ máa pera yín lórí fóònù ẹ gbìyànjú láti jẹ́ pé ẹ̀yin náà láwọn oúnjẹ tó surplus nílé yín fi ránṣẹ́ sí bàbá rẹ̀ ẹ fi ránṣẹ́ sí ìyá rẹ̀ ẹ ní àwọn owó kan tó sọ́pọ̀ ẹsì rí pọ́dún ń bọ̀ ẹjọ́ á bá ìyàwó tí ń ra sọdún ẹjọ́ ara ìkan aṣọ kan méjì ẹdúgbò ránṣẹ́ sáwọn òbí rẹ̀ náà sẹ́nu pé wọ́n máa rántí pé torí fífẹ́ tó ṣe kí ni tọ́kítọ́ mọ àwọn ní fi rántí àwọn pẹ̀lú dáadáa yìí àwọn náà sì máa bọ̀ fi ọmọ wọn lọ mọ́mọ́ ẹni tó ṣe o wọ́n bá jókòó rẹ jẹ́ o àbí òye wa hàn ah, níìsì ó ti ẹ̀ fi dáadáa kan sọwọ́ sí wọn rí ọ̀gá ń pè ní sẹ́rí ọmọ kú lọ́mọ yìí ó sì fẹ́ kẹ́ kí ń lọ bí tí bá ti gbọ́ àjẹbẹ́ àjẹbẹ́ gbàlàfẹ́ wọ́ọ̀kì ní rádaràdà yìí ah, so eléyìí túmọ̀ sí pé kẹ́ ẹ ṣe dáadáa sẹ́ni tó ṣe dáadáa sí lẹ́sẹ̀ dáadáa làwọn ṣe sí nígbà tí wọ́n fi ọmọ wọn tí wọ́n fi fún yín ẹ̀yin náà fi dáadáa pàdé dáadáa bẹ́ẹ̀ náà ni lábẹ́ òfin ọlọ́run lẹ́kún dáadáa ẹ̀yẹ kó máa wà ní títí lọ́nà tó ṣe pé tí màlẹ́bí gan ọba tọrọ ìjọba ẹ̀ lọ́ọ́ fẹ́ ẹ tún lè mú nǹkan kan pé tọ ẹ bá ń pín fáwọn mọ̀lẹ́bí ẹ bá ń pín fáwọn mọ̀lẹ́bí kí ló burú kò sí tó burú tó o fi gé ọ àbí èyí wa tọrọ àtún aṣọ bíi tẹ́lẹ̀ ẹ bá ń pín fẹ́ tọ́ bá kárí táwọn yòókù ọmọ bínú kí ló burú kò sí tó burú tòsí méjì kan máa fi sọ̀rọ̀ gbọ́dọ̀ mi burú bàjẹ́ o yọọ máa wò pé kí táàmì dátọ sí i lọ àwọn òbí dá tó lẹ́yìn ìjọba láti tó tẹ̀lé rí ó wá lọ́sọ̀dọ̀ alùpàmọ́ ọjọ́ máa kíw nínú àwọn máa kíw àbúwá ẹsẹ̀ ni mọ́sùrù tọ́kì yẹn lọ́wọ́ àwọn àyàn alùpàmọ́ yìí ó ń sọ fún wa nípa olùkọ́ rẹ̀ ó wọ́n fi léèrè ìjọba tábìlì rẹ̀ jọ nípa ọkùnrin kan tó fẹ́ yàwó kò sì tí ì sọ pé iye báyìí máa fún ìyàwó òun ní sọdá ìyàwó sì kò wọlé rẹ̀ àmọ́ ti fẹ́ àmọ́ wọn ti sọ pé iye báyìí ni wọ́n gbà ní sọdá ìyàwó sì kò wọlé ọkọ bá kú ẹnìké eh, ọlọ́ọ̀lọ́ máa ọjọ́ kú kálukú bọ́t ẹ̀yin bó ti yẹ kẹ́ máa lulẹ̀ ayé lẹ́ẹ̀mọ́ àdúgbò ní ti dáadáa òní sọ pé à èyí tó tètè kí n kú lónìí èyí tó tètè kí n kú lọ́la wọ́n á lọ fẹ́yàwó kíni àbí èmi tí wọ́n lè kú lónìí èmi tí wọ́n lè kú lọ́la ńlọ ọlọ́pọ̀ báwo. ẹ máa ṣe ilé ayé yín lọ ọlọ́run lọ mọjọ kú kálù tòyẹ má sì torí pé àmọjọ dákú ká má wàá fẹyàwó ká má lọ torí tó bá yẹ kó àwọn bàbá wa àwọn wa irú èrò lọ́ba wà lórí wọn ayé àwọn náà máa fi wọ́n tún wọn bí wa ẹ̀yin náà lára ọlọ́run lọ́mọ gbà èèyàn fẹ́ yà wò olóòtúrọ́bù láti bí ma arákùnrin ìjọ afẹ́ yà wò ìyàwó ti kó wọlé lọ́ba kú kéde torí kó ti darúgbó o igi àtẹlẹ ńgbà tẹ bọ ọmọ fún bàbá àgbàlagbà sẹ́yìn ọmọ kó lè na tẹrù ń palẹ anytime àkọ́kọ́ ikú kèé jẹ ìpọjọ orí lọlọọbì tó èyí sọjọ́ orí lọ́lọ́run bá fi fẹ́. ìgbà míì ẹ̀yọ́ rí i pé ìgbà tí èèyàn méjì wọ́n kọ́ ní sóbìnrin bá ń bẹ̀ ẹnìkan ti á dàgbà ayé wà obìnrin láti tẹ̀ta kí ìwà ọmọ fẹ́fẹ́ based on àwọn nǹkan tó bá rí ó sì lè sọ pé nfẹ́ ọ látàrí tó sàkíyè pé ọ̀rọ̀ àwọn ò lè wọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pọ́tí orí náà ló bá wù kò gbọ́dọ̀ máa líǹkì ẹ̀ mọ́ kú pé ìwọ tó ṣe pé ó lè jó ni ó lè tó lè ọwọ́ á di. òkú ọ̀sán gan ẹni tó bá ń ronú báwọn ọpọlọ rẹ̀ kúrú torí ikú tẹ ẹ nìyẹn àsìkò tọ́lọ̀ ń bá sọ náà kó tó dìgbà tọ́lọ̀ ń wí ẹni ikú ò sì ní í ṣe pẹ̀lú orí ìdílé ayé lẹ́yìn náà wà ní ẹ̀rẹ́ tí o sì tọdún mẹ́ta ó lè ṣe ti gbàgbọ́ ìgbéyàwó rẹ̀ tẹ̀ sí lónìí tẹ́sí gbàgbọ́ kù ọmọ ẹjọ́ mi ló ọmọ ìjọ ìlẹ̀ máa ti kàlẹ́ndà ẹjọ́ kan sí láti òfin ọlọ́ lásìkò kú kálukú bá ti tó ń lọ nù ibe bẹ́yàwó kò bẹ́yàwó kò ní ilé pẹ̀lú kú bàbá kan fẹ́yàwó ó ti lé ní sẹ́wọ́n. bàbá yìí ti tún sẹ́mi títí di hundred and thirteen. wọ́n wá sọ pé ọmọ tí bàbá yẹn ti kàn yìí níjọ́sẹ́ nìkan fún wa rò pé ọmọ tí bàbá yẹn tó fi kàn yìí ó ti kéèkì ọdún báyìí. tó ń lọ ìtúnṣọdún kékeré ẹ mọ̀ pípé wá pé ìròrí àwọn èèyàn ní àwọn ẹ̀sẹ̀ ń bàbá ilé ọ̀dà ọ̀dà bàbá nine seventy ó tún tẹ̀lé ní hundred and thirteen ọlọ́run nìkan lọ́mọdé ọkú kálù ètò jẹ́ àdán máa fi fi àwọn èèyàn fúnra wọn ó nífẹ̀ẹ́ ìfẹ́ bá ti wà ìfẹ́ ọmọdé orí ìfẹ́ kan mọ èdè ìfẹ́ kò mọ ìran ìfẹ́ kò mọ ìlú náà lẹ́sẹ̀ rí táwọn yóò máa fẹ́ra wọn àwọn yẹn lè sọ pé à èyí láti àbọ̀ tàtà lójú afẹ́yàwó lẹ̀ ìgbà ẹni kejì ṣebí ẹni tó lọ ń bá inú wọn jọ fẹ́ra wọn náà ni wọ́n jọ ríra wọn kò sì sẹ́ni tó yà wọ́n tẹ́lẹ̀ ìtumọ̀ ti pé ẹni ọlọ́run bá ti pè lọ́pọ̀ ẹnìkan ẹ lè yà ẹjọ́ náà bá ti pè níyàwó ẹnìkan ẹ lè kọ́ dínà ẹni tó lọ ń kọ wípé ilé lágbájá náà máa wà ibẹ̀ náà ló ti jẹ́yàwó ibẹ̀ ni wọ́n kún kù sí sẹ́ni tó lè yẹ irú arákùnrin fẹ́yàwó èyí lè ba ju. Iyawo jẹ́ jù ìyàwó ọkọ bóyá ọkọ ní ẹsẹ sùúrù jọ méjì mẹ́ta fún torí kí ni àyèjẹ bí ìyàwó ìyàwó ọmọ wa lé làálì lórí làálì torí jọ tó wọn bá yọ sọkọ àbá ọkọ ọmọ pé áá èèyàn lọ́dọ̀ àdó báyìí ẹni tá a wá láàyò sí ó ti lọ rẹ kó tó bá wọ náà ọba ló máa ń tó bá wọ náà ló máa ń tó hikima tó sì wà ń bẹ̀ ni pé ẹni bá ti fẹ́yàwó akramakumullah o lè fẹ́yàwó láì jẹ́ pé yàwó sì kó wa sọ́dọ̀ rẹ̀ o lè fẹ́yàwó láì jẹ́ pé yàwó sì kó wa sọ́dọ̀ rẹ̀ nítorí obìnrin míì wọ́ngilé wọ́ngilé rẹ̀ pọ̀ ẹ̀ tí wọ́n bá sì tó fẹ́ nìkan kó ti dìyàwó ẹ̀. ẹlòmíì lè kán lù. ìgbà míì ọkùnrin yẹn gan ó lè jẹ́ orin àjò. jẹ́ pé ó ti rí ọmọbìnrin tẹ́lẹ̀ náà ó sì ti wù ú kò sì ti ń lé ẹ̀rú ti ń bà á pé wọ́n lè gbà á mú un lọ́wọ́ ẹlòmíì lè fẹ́ mú un lọ́wọ́ wọ́n igi rẹ̀ tába wá so iyì rẹ̀ àwọn oníbi tá a fi sí o akọ́ máa fẹ́ lé bàbá rẹ̀ sí èdè ìsẹ̀mọ̀ pé lẹ́yìn náà ọgbọ́n kan ni obìnrin tẹ wá tí wá fẹ́ kalẹ̀ báwọn ó ti di ìyàwó yín jíjẹ mímu rẹ̀ o ti dọ̀ràn yàn lórí yín ibi tí ọmọ gbé aṣọ tí ọmọ wọ̀ ó ti dọ̀ràn yàn lórí yín ṣé sábà tó bàbá ọmọ ṣe àìránṣẹ́ pàlákàrà onídébàtọ̀ kan ní wọ́tẹ́lẹ̀ oúnjẹ kan ní jẹ tẹ́lẹ̀ wú etílẹ̀ tí wọ́n fi sọ pé wọ́n sàtò igi rẹ̀ kan. irú àwọn obìnrin báyẹn náà ti so igi rẹ̀ fún ọ tí ò sí ìwọlé rẹ̀ fún ìyàwó rẹ̀ náà ni. àmọ́ wọ̀ sọ pé iye sọ̀dá báyìí lónìí. ìwọ náà ní ìsìn lápèjì ó lè fẹ́yàwó rẹ̀ tó sì níbi tó fi sí ilé bàbá rẹ̀ náà mọ̀ ọ̀pọ̀lọ́ máa kì í ọ̀lọ́ máa kì í yéé ṣe pé wà á ti ọ́ àwọ̀ yàrá kan lé bàbá rẹ̀ ọ́ wá sọ pé wà á ti ìyàwó rẹ̀ ọ́ dájú pé èèyàn mára èèyàn mára. ọgbàlè ní pípé tí wọn bá tó nǹkan ṣe yẹn dáwọlé àmọ́ bàbá rẹ̀ gbà pé àwọn fi fún ọ ńgbà sagbára rẹ̀ bá ka kọ bá gbalé kọ amúyàwó rẹ̀ sọ́dọ̀ ọdún mélòó lẹdùn dà torí délé irú àwọn obìnrin báwọn kọtọkọdá kọkùnrin wa lọ máa sùn sí nílé bàbá rẹ̀ nítorí pé ìwọ gan ò ní bìlì pọpọ ní ọmọ. ọkàn máa wúra rẹ bí ìbọ̀dá rẹ ni torí ẹ ó súnmọ́ kọjá pé tó bá fẹ́ súnmọ́ kídì rẹ bí ewé tètè ti pa ti pẹ́ tó pé wọ́n ní àgbàlagbà tí máa ń lọ ó ní ní ìkọ́pọ̀ gbogbo yẹn tó sọ̀rọ̀ náà tó sọ sọ má jẹun ń bọ̀ àjòkò mami kọ́dọ̀ ọ̀rọ̀ tẹ sọ ni mo fẹ́ dá sí pé bẹ́ẹ̀ ni kàn jáde òní níbi táwọn ẹlẹgbẹ́ rẹ máa gbé ni ẹ lọ ẹjọ́ máa kórè àkìtà lọ́sùn ẹlòmíì ò sì máa wọn lẹni tó lójú lójú ẹlòmíì ti fọ́ tipẹ́ yọmọ òkú kí ni bẹ́ẹ̀ mi ọlọ́run bá bọ̀ àná láti rí àkókò mi káàbọ̀ torí di eléyìí obìnrin yìí ti wá ọkùnrin ọkùnrin ti kú kí àwùjọ wọlé. ókè kí ló dé dáadọ́ àtẹ̀bẹ́ wọ́n ní ìyàwó rẹ̀ ní òtítì kó òsìsì ìsọyè sọdá àtijọ́ gbà. òsì ìsọsọdá àtijọ́ gbà. kí ni dájú obìnrin? ẹ̀yin ti mọ̀ pé kúnnù mọ̀sọ́rọ̀ ló lù máa ń la gidigidi ni ń àwọn sàhábà ó lù máa ń la gidigidi. wọn abilé sara máa gbọ́dọ̀ àjọ sọ. onílànà mẹ́tìlẹ̀ sọ̀dá àti nìgbà yìí hà sọdá àtijọ́ máa ń fún àwọn obìnrin tó dàbí rẹ̀ ní ọgbà àwọn obìnrin tó dàbí rẹ̀ wọ́n máa ń pè nínú fún ní sọdá ọkọlù méjì sọdá àtúntò ṣe déédéé rẹ̀ àwọn obìnrin ọ̀dọ́ gbà àwọn kan dájú àwọn kan lọ àwọn kan mójútó àwọn kan lọ àwọn kan masha Allah àwọn kan náà masha Allah tóbi kálukú kàtígórì rẹ̀ bèrè bẹ́ẹ̀ sọ̀dá fún wa máa ń sọ̀dá ètò ti déédéé pẹ̀lú irú rẹ̀ ẹni wọn alákọ̀ọ́kọ́ rẹ̀ eléyìí túmọ̀ sí pé gbogbo obìnrin tá a ti fẹ́ tí ò tí ì wọlé yìí ṣùgbọ́n tá a kú kó tó di pọ̀ wọlé kìí ti pa wà la kọ́ lẹ̀ o ìyàwó wa náà ni òun náà sì rí dà lẹ́yìn wa yóò sopọ̀ gẹ́gẹ́ bí ìyàwó tó ti wà lé yóò tún gba sọdá àfin rẹ̀ lágbà pé kìí ti kíkọ̀ la kọ́ lẹ̀ yóò tún dogun ọkọ̀ ọ̀hún tẹ́tí pé wọn ọ̀jọ́ gbé kò sí ìwọlé rẹ̀ yóò tún jogún ọkọ fáńfà gẹ́gẹ́ bí ìyàwó tí o sì wà nù lé pẹ̀lú ọkọ rẹ̀ yàtọ̀ sẹ́ni tá a kọ́ lẹ̀ kó tó wọlé ẹni tá a kọ́ lẹ̀ kó tó wọlé eléyìí tá a bá sì sọ pé iye báyìí pàtó láàbù. ó sì àti kọ́lẹ̀ kó tó wọlé àti sọ pé irú àyàn ọgbà yọ ọgbà múta owó gbà má bínú yàtọ̀ sí ìta àti dáyé sọ̀dá àkìtá àwọn akọ́lẹ̀ kó tó wọlé ìdajì sọ̀dá àkìyàn ọgbà èyí tá sílẹ̀ kó tó di pọ́ wọlé kò sí ìjà kankan tí ó dé kò sí ìjà kankan tí ó dé tó wọn kọ́lẹ̀ ikú lọ́pọ̀pọ̀ wọn ni ọgbà sọ̀dá àfihàn yẹ làwàkìtà wà láṣàpàpà àdínkù ọ̀gbọ́dọ̀ bá nítorí pọ́pọ́ ti kú káwá fún sọ̀dá àfihàn kéré ti bẹ́ẹ̀ kọ́gbà á sì gbọ́dọ̀ gba èlé tí ń tọ́ yẹ kọ́gbà pé nítorí pọ́pọ́ ti kú kú má ẹ̀ mú èso bíbẹ́ lọ́darí owó kú. rárá o àbùkù ọgbọ́dọ̀ bá oṣù gbọ́dọ̀ lélẹkùlẹ ilé ìjọba wàhálà ìhàlẹ ìjà obìnrin yìí yóò tó kó lẹ́yìn ikú ọkọ rẹ oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá torí ìyàwó lòna tó bá yẹ pé wọn ló fi falẹ̀ tó ولها الميراث obìnrin yóò sì jogún yóò jogún ọkọ rẹ̀ tọkọ ọmọ máa kélo bìnú sinan sàábẹ ìbátìlẹ máa kélo ọmọ sinan alẹ́ṣjáì tọkọ ọdọ rasulillah sallallahu alayhi wa sallam fi barwaca binti wa shaqin. امرأة منا مثل ما قضيت أني أنبوى محمد صلى الله عليه وسلم ó ti dárú ẹjọ́ yìí kankankan lórí obìnrin kan ti jẹ́ bárùwá ọmọ awáṣẹ tọ́jú obìnrin kan nínú wa gẹ́gẹ́ bó ti dá yìí náà lànà mi náà dá nígbà tó kọ tiẹ̀ náà kọ́ tó kú dájú kóbìnrin yẹn tó wọlé. kánà sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ́lá sọ ikú obìnrin yẹn o. yọgbà sọdá àtúntò yẹn ó kótó wọlé ọkọ òtítọ́ yẹn sọdá àtúntò kù tẹ́lẹ̀ ọkọ ìyàwó tó wọlé láì jẹ́ kí wọ́n ti dá sọdá àfihàn pé yìí báyìí pàtó lọ́gbà wọ́n ní ọlọ́gba sọdá àtúntò yẹn bákan náà yóò jókòó ìjà oṣù mẹ́rin àtijọ́ ikú ọkọ rẹ̀ yóò sì tún ọkọ yìí ففرح بها ابن مسعود inú ibùdó masud wa dùn pẹ̀lú tí wọ́n wí. Yéésì kóòtù ní ibùdó masud ti dájọ́ tẹ́lẹ̀. Ìmà ló ti dájọ́. Wọ́n wá fún ní confirmation pé ìmà rẹ̀ ó ti dédé tọ́wá látọ̀dọ̀ àlẹ́bí sọ̀rọ̀ bá àtúnà tó wọ́n gbọ́ ń parẹ́. Ṣùgbọ́n ìlànà ẹ̀kọ́ dáná lè ti fi kọ́ wa. Ló fi mú ìdájọ́ tó mú yìí wá. Ó sì wá ṣe dédé pẹ̀lú ìdájọ́ dáná lè sallallahu alaihi wa sallam. yàtọ̀ sí káwa náà máa sọ nípa ẹ̀sìn ọlọ́run tá a mọ̀ kí ìdáhùn wa ti délé ó ti délé pẹ̀lú tọ́lọ̀ àtẹlọ́ nítorí pé afẹnu sọ dáàmú tẹ́lẹ̀ i rìl gbogbo tó o bá mọ̀ parí ọ̀gbọ̀dọ̀ sọ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ọlọ́run ni wàá ń má là sàlẹ̀ kí ẹ máa fẹnu sọ nípa ọwọ́ ǹjẹ́ mọ̀ nípa. wọ́n á ní báwo ni tó bá yẹ pé ń dá sọ nípa ẹ̀sìn ọlọ́run eléyìí táwọn ọ̀mà nípa rẹ̀ tẹ́lẹ̀ èyí táwọn wá sọ ńgbà kan bí wà ó wá já sásìkè ẹsẹ̀ rẹ̀ òun tó kà mọ̀mọ́ ó pélé orílẹ̀-èdè ká kíyè gbogbo obìnrin tọkọ rẹ̀ bá kú. láì jẹ́ pọ́pọ́ sí ìsọ yìí tí ó gbà ní sọ̀dá kù. òun sì kú ọkọ fún sáájú bóbìnrin yìí tó wọlé. pé olùsọ̀dá ti sọ yẹ obìnrin yìí ọgbà o. obìnrin yìí ó sì fẹ́ ríjọ mẹ́rin àti ọjọ́ mẹ́wàá. òun náà sì jogún ọkọ rẹ̀ lè jẹba. gbàtàn wípé mọ̀ sọ́wọ́. pé bó ti dá náà lànàbì dá inú rẹ̀ dùn. Ibn Mas'ud olùmọ̀ni tí èsì ṣe kékeré. Wọ́n ti fi Abu Musa al-Ash'ari wọ́n bi léèrè béèrè kan nípa abáńtẹ́ pínpín. Òun á pín bóun ti gbọ́ yìí torí kọ́kàn àwọn oníbèrè kó bá lè wá balẹ̀ wọ́n ní lọ bá abdullahi bin mas'ud radiyallahu anhu ń tẹ́ fi mí àti tí mo fún yín ẹ̀bùn gbọ́. ìgbà tí wọ́n dọ̀dọ̀ abdullahi bin mas'ud radiyallahu anhu wọ́n sì bùn gbọ́ tó ń bá kọ́lọ́ǹbùrà. onímọ̀ kọ́lọ́ǹbùrà fi ìdájọ́ àlẹ́ bùn ká sallallahu alaihi wasallam eléyìí tó dá lórí irú ìbéèrè yìí mo fi ọlọ́run kóra pé ní ìdájọ́ yìí ọkọ̀ ndẹ́mu àbòmúta kólódo ti ọmọ kankan lẹ lọ fi léèrè mo fọlọ́ nkúra kíkẹ́ mo ti ṣìnà èsì sílẹ̀ ńtọ́ mánà tí mo bá kùnà láti da ìwé ẹjọ́ dáná ti da lórí irú léèrè lẹ ọwọ́ akún ìbò ti yẹ òtítọ́ ikú ẹ lọ bá. Abu Musa o bàbá Abu Musa ló ní ẹ lọ bá Ibn Mas'ud Ibn Mas'ud lọ bá sọ pé ẹ lọ bá Abu Musa tó gbé sí Abu Musa ń rò ó ní kó wọn ṣàkíyèsí àwọn olùmọ̀ọ́yí wọ́n sì gba tó ń rí wọlé eléyàn náà yóò túbọ̀ máa fi hàn yín pé àwọn olùmọ̀ tán bá sọ̀rọ̀ ẹ̀ nídìí láti máa ṣe èméjì parí ìgbà tí àwọn ń béèrè wá ń bọ̀ àwọn bá kúkú yọdọ àbò musa wọn rán wọn sí o wọn bá yọdọ yọ máa mi tọ níta ẹlẹẹta o òkúta ẹsìn ẹsẹ rẹ ti bọ ta o wọn ní kèéjì bẹ́ẹ̀ ti pín o báyìí báyìí ni wọn fún wọn sì ní ìdádọta lẹbi àbò musa bá ní ẹ̀dá ẹ má tóbi mí léèrè léèrè kan mọ lópin ìgbà tó lùmọ̀ yìí bá bẹ láàrin. tó Ibn Mas'ud à olùmọ̀ńlá ni. nínú àwọn sàhábà nàbì sọlọ lọ alaihi sẹlẹ ṣùgbọ́n kó ti ṣe jólùmọ̀ ńlá tó gbogbo bó ti lè wù kí kéèyàn ọmọ kí ó tó kò ní tó ọmọ kí ó níwájú muhammed sọlọ lọ alaihi sẹlẹ. torí ẹ̀ ló ti jẹ́ pé Ibn Mas'ud radiyallahu anhu ló ti dunnú. nígbà tó rí pé irú ẹjọ́ tó ń da gangan náà lànàbì sallallahu alaihi wasallam ti síwájú dání. nítorí kò sí bẹ́yàn ti lè ní màtò èèyàn tó rẹ̀ ní tọ́mọ jùlọ. ilé ìjọba alimami ahmed abu dawud an-nasa'i tirmidhi ibn majah àwọn ni wọn gbé jáde. wa sahhahahu tirmidhi tirmidhi sọ pé hadithun sahih wa hassanahu jama'a ṣùgbọ́n àwọn ẹni tí wọ́n pọ̀ nínú àwọn olùmọ̀ nípa hadith àwọn sọ pé hadith hasan ni kò tó sahih pàtàkó abu isa at-tirmidhi radiyallahu anhu. hadith tó tẹ̀lé lẹ́yìn wọ́n látọ̀dọ̀ jábìrì ibn abdullahi radiyallahu anhuma anna nabiyya sallallahu alayhi wa sallam qaala. من أعطى في صداق امرأة سويقا أو تمرا فقد استحل أخرجه أبو داود وأشار إلى ترجيح وقفه يعني كان يدوب في ليكون بيني نيفون الكمال ẹnikẹ́ni tó bá fi lè fún obìnrin lélùbọ́ يعني èlùbọ́ iṣu abẹ́lùbọ́ àgbàdo abẹ́lùbọ́ ọkà bàbà abẹ́lùbọ́ alikama gbogbo ìlúbọ́. ìjọsìn ọ̀fẹ́ àwọn sàkékò dúró ní pété ọ̀sọ́dá àti tèmi ni ó bàbá dé lùbọ́. obìnrin náà bá ní nǹkan tó bá ń bẹ̀mọ̀ gbà bí ìgbẹ́kọ̀ torí pé wọ́n máa ń sùn bẹ́ẹ̀ náà èèyàn gbọ́dọ̀ máa sọ ọ̀rọ̀ sọ ìgbọ́sìn tí sùn wọ́n sùn rúgúdú báyìí wọ́n bá gbé fún ọ ọba ní gbogbo tó bá ń bẹ̀ mọ́ gbà àbá ẹ̀ ń bá bá gbẹ̀mí ẹ̀rù kéjẹ̀rí ò sì ní gbà wọlé torí gbogbo rubbish nonsense yẹn jẹ̀rí ò lè gbà ní sọ̀dà èèyàn máa sọ èdè pè tí gbogbo nǹkan tó bá wà ń bẹ̀ ah kìí ṣe gbogbo nǹkan o tí o kó jẹ́ àríjọ ẹ̀ ìrẹ́ lómi náà lọ sí ó lè lọ sí ìpẹ́ tí ó gbélé ọlọ́ wọn á gbé ní ìpẹ́ wọn ó lè pẹ́ má kà ìgbà náà ìgbà náà eléyìí túmọ̀ sí pé obìnrin yóò wù téèyàn fẹ́ pẹ̀lú èlùbọ́ tẹ̀wé èlùbọ́ yẹn wọ́n tó ti kí wọ́n ti látara alikama tọ́tù wọn kò má ọ̀ra túmọ̀ sí pé àbídẹ́bínú ló gbé fóbìnrin gbàdúrà fún ọkọ di sàhálì ntọ́ sí ẹ̀ ń tutù obìnrin bẹ̀ tọ́. Abu Dawud ló gbé jáde ṣùgbọ́n Abu Dawud ní èyí tó lágbára jù ní pé kìí ṣe ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ jáde ibn Abdillah kìí ṣe marfu wa innama huwa mawquf lábẹ́ bẹ́ẹ̀ àwọn olùmọ̀sálàyé tó pọ̀ nípa pé bóò ní sọ̀dá àbí bóò ló ṣe lè ma tá a lè gbà wọlé táàbù tó bá ti kéré sí eléyìí o a lè fi ṣe sọ̀dá àbí wọ́n ní kò sóde wọn lọ́dọ̀gba jù kò sóde wọn fún iye téèyàn lè fún obìnrin táàbù tó bá ti kéré sí báyìí gbàgbé ẹ̀ àmọ́ wọ́n sọ fún gbogbo nǹkan tẹ́ ẹ bá fóbìnrin ní sọ̀dá àtúntòbìnrin sì fi hàn fún ìyọnu sí alhamdulillah. tá a bá ti ṣe báwọn àti san sọ̀dá àpò. torí pé o lè gbé ẹgbẹ̀rún àpò náà wá kó tún jẹ́ ti dọ́là kó ló fi ṣe sọ̀dá àti gbogbo nǹkan kó nígbà tí ò náà. sọmọ kó ọmọ fi kun tí ètè lọ́rùn náà ìwà ti bá sọ̀kọ̀ ọdúró owó yìí lọ́dọ̀ ọwọ ní kọ́ wọn o ìjọ tí ń nàgbà dé ẹ̀yìn ẹgbà tọrọ tẹ́lẹ̀ ìbá yé wa ajẹ́ pé ìyẹn bá sí agbára rẹ̀ ká nǹkan tó jọjú wọn ò lè máa rìn lágbè lágbà nǹkan tó kéré wá nǹkan tó jọjú kó fún obìnrin nítorí pé ọkàn obìnrin yìí máa ń gbọ́ pé tá a bá fi wọn lọ lé ọkọ torí tó bá wẹ̀ yóò kú sẹ́kù tó wọn fi bàbá òlẹ̀ tó wọn fi yọ̀ ọ̀lẹ̀ ẹ̀rí kí nínú Yorùbá lẹ̀ wọ́n ni wọ́n sọ fún un ìyàwó yìí mà ti tún wọn rìn dé ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ rẹ̀ ojú ń ro obìnrin tí ń lọ ni tó ń fi bàbá àtìyẹ òun lẹ́nu èyí ò ní ìdìgẹ́ máa dramatize gbogbo ọmọ tí ń lọ ilé ọkọ ojú ọmọ aró ó ṣeé ṣe kó máa somi dé lójú ìwọ lọ́wọ́ àrẹ̀ lẹ́kọ̀ọ́ ọlọ́run ní sẹ́rù bọ́ torí dípò twenty thousand tí olówó fún ọ wọ́n ti dá sẹ́rù ó dé lò ẹ madam ẹ pure mathematician kálukú ọ̀dà àgbèrè gọ́ọ̀mọ̀ bíi pé ìjà times one gan ari yẹlómi di five thousand sí envelope obìnrin gan bó ṣe tẹ́lẹ̀ jáde náà lẹ́mọ̀ lójú ní five thousand ọbẹ̀ rà three so eléyìí túmọ̀ sí pé kí n rọra fún ní nǹkan tí ọ̀rọ̀ ra ló sùn àti ẹ̀ lọ́la ìkíni ìyẹn lè fèrè gbọ́ fẹ́yàwó fún àti sọ́ọ̀tì èèyàn lè fi dẹ́bí nù fẹ́yàwó. à dẹ́bí nù wọn lè lágbá wa ọ̀jẹ̀ dẹ́bí nù mi ó sì dára lọ jẹ ìdókítà àti yàtọ̀ sáwọn páálí táwa jẹ ọ̀rọ̀ yẹ ẹ tó nígbà wọn gbà lérò wọn ṣẹlẹ̀ ẹlẹ ẹlẹ wọn sọ pé ẹlẹ tẹlẹ bọ́ ṣe sọdá ẹlẹ ti dẹ́bí nù ṣe sọdá tó fún àwọn wọn ní sọdá àfi òfin sì ló yẹ kó jówó àbí tó ṣe kó lè padà dówó sẹ́ńkì ìlú bọ́ kì í sowó àmọ́ lè padà di owó dẹ̀bínú kì í sowó wọ́n lè padà di owó yẹn ní kí ogun tá a lè tà tí ó dòwó àwọn tá a lè tètè sọ̀dá àpò obìnrin á sọ pé sọ̀dá àpò tó ń fẹ́ ni pé bẹ́ẹ̀ rẹ́rìn-ín mú sẹ́ rẹ́rìn-ín mú sẹ́ pọ̀ dáàbò tó bá fẹ́ gbà lórí tó bá ti lọ́la lórí tó ti wà tán òṣòro rẹ̀ kò ní da fẹ́ẹ̀ rẹ̀ ọ̀sọ̀ tó kọ̀ sọ ìjọba gbani kálukọ́ mọ́ àbí tó bá ti lọ́la tó bí wọ́n fẹ́ fẹ́ lómi à yóò máa tó wọ́n jí òǹjọ́ náà wọ́n fi ní kí olórí bú ọmọ rẹ̀ àwọn òfin jẹ́ màràlí àwọn ọkọ̀ oríkèé gba ìròyìn olórí ibú mo rò pé tóbi bá ti sọ pé ah, ọkọ dáadáa lọkọ wọn ò tí ì sìn kan tó ìjọ tó bá ti sẹ́ńdé obìnrin ọkọ lórí ibú tiẹ̀ ọ̀rọ̀ yẹ lórí ẹ̀ àmọ́ gbàgbọ́ pé ṣàlùwà ṣàlùwà ọlọ́run ní gbà gbogbo bá ti ń pè é lórí ibú kò ní gbà tó wọ́n kàn jẹnu wọn yà bá hmm. torí pé pàtó máa ń sọ ọdún lórí ibú lórí ibú ọlọ́run àti lọ́gbà yẹ kọ́kọ́ ilé ìjẹun ti jẹ ẹja tó ń bì báyìí. torí ẹ̀ lábẹ́ òfin ọlọ́run ọ̀gbìn lẹ́jà wa tó ti tó burú fáwọn mọ̀lẹ́bí obìnrin fáwọn náà tọrọ ìyàtọ̀ sí sọ́dá àfikọ́ sàn fún àwọn náà fẹ́ kó fún wa ní ìjọba yìí láì jẹ́ kí wọ́n ta ẹnu àlà tó kùn gbàdágbára náà bá ta wọ́n ń obìnrin tó ń fẹ́ gangan báwo wá làwọn bàbá bá rẹ̀ wọn náà lè sọ pé iye tẹ sọ gbèsè ní lọ́rùn nígbà wọn bá jù kò sí wàhálà bẹ́ẹ̀ torí pé ẹni tá a fẹ́ gangan gangan sọdá kiri ẹni jẹ́ pé tíṣẹ̀lẹ̀ ọ̀sùn bínú pé wàá lẹni tí ọjẹ́ alábàáṣe tí wọn sọ pé tí èso wọn bá ti pẹ́ gbàgbé lẹ́yìn náà nọ́mbà wọ́tàpù náà torí kọ́ mẹ́jọ kó ní ti pẹ̀lú ṣírk mọ́rọ́gbó wa mú kíní kan àwọn máa ń parí rẹ̀ má mọ́rọ́gbó kalọ̀ fẹ́ni pọ̀jù. bákan náà abo ewúrẹ́ kíní kan abo adìẹ ọlọ́mọdé gbogbo nǹkan ṣìrìkì yá pé táwọn ilé ìwọ̀n bá ti ń bímọ ajẹ́ pé ìyàwó náà máa bímọ ní. ṣé àárí máa fi hàn adìẹ kó nìyẹn ti ju adìẹ létí kó ló ti di bákan náà lábẹ́ òfin ọlọ́run kò sí nǹkan tó kò sí nǹkan tó dínà kóbìnrin ọgbà sọ̀dá kiri pé tó bá kọ́kọ́ kótó kótó di kóbìnrin kó wálé wọ́n ti fẹ́ ra wọn àmọ́ kò sí sọ iye pàtó tó ń fẹ́ fún ìyàwó ní sọ̀dá ìkú akọ̀kọ̀ obìnrin yìí ẹ̀tọ́ rẹ̀ ò ní gbé o bákan náà àtúndínlábẹ́ òfin ọlọ́run tọ́tà ìlè kéré tọba sáti kan fún obìnrin tóbìnrin ti fi hàn pọ́tí ọlọ́run obìnrin ti fi kíni fún ọ ó ti fi ẹ̀tọ́ fún ọ ilé ìdẹ́gbẹ̀ ti dẹ́gbẹ̀. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أبدا أتوب إليك عليكم ó máa ń ṣe é. ọlọ́ni tí ó lọ́kọ̀ tí ó sì mọ̀ pé alágbèéká ọkọ̀ tó ń tẹ̀ tó á débẹ̀ ọba pé bàbá yẹn wọ̀ mí tó bá ti kó lọ tó yọ da owó sí ọkùnrin yẹn kan padà bẹ́ẹ̀ ni yọ da padà ẹni yọ lọ gba padà lọ́dọ̀ ẹni tó parọ́ ẹni tó mú ọkùnrin tí ọ̀tún tọ̀ ọ̀dọ̀ rẹ̀ ló ti ọkùnrin náà. Thank you tọ́lá kẹ́kọ̀ọ́ náà bàbá obìnrin ẹlọ́fẹ́ sọmọ àbúrò rẹ lọ́fẹ́ lọ. bí ọ̀sán kan fi ọmọ lágbájá fún wa ọkùnrin tọmọdé àwọn ọmọ rẹ àbí báwo. ètò dáa náà ní pé nítorí ọ̀pọ̀ àwọn pọ̀ pẹ̀lú ọmọ ní ọ̀sán òun fi ọmọ ẹ̀gbọ́n lágbájá yìí fún ọ ní ìyàwó kò ní ìdíkọ ẹ̀sẹ̀ sọ pé ló kọ ẹ̀gbọ́n rẹ̀ nítorí pé bàbá ti kú ìwọ náà ló kù ní ìlú ó fi ọmọ ẹ̀gbọ́n rẹ̀ lágbájá yìí fún ọ níyàwó عليكم bọ́ọ̀nì bọ́ọ̀nì bọ́ọ̀nì bọ́ọ̀nì traditional wedding. ibi ibi tí wọn mọ àwọn ti ń ṣe sọlẹsọ kéèyàn tún bá wọn ṣe ọtún ìyàwó ti di ìyàwó rẹ kí wọn fẹẹ máa bàtí kò dé tù ẹgbẹ náwó dànù ọjọ́ ló kù. Aleyhi wa

káwọn náà mọ gbogbo ẹ lọ bẹ́ẹ̀ nítorí kí wọn lẹni tó bá fẹ́ fẹ́ arẹwà bẹ̀rin níyàwó sọdá kiri ọgbọ́dọ̀ wọn lójú ẹ torí wọn lórúkọ fẹ́ fẹ́ yàwó àwọn náà polówó ọmọ wọn kan tó ìwọ ní ìtítọ́ lọ fẹ́ fẹ́ yàwó yẹn ọ̀sán tí wọ́n bá láwọn fẹ́ gbà tí ẹ kàn ní kó máa ṣàkíyèsí ike níta ní kó fáwọn yẹn kò ní mọ lùgbà ọlọ kí ni wọ́n ní kó mú wá kí lè rògbà àwọn nípa rẹ̀ nítorí pé nínú àṣà àti ti àwọn Yorùbá ọ̀pọ̀lọpọ̀ nǹkan tán ní kẹ́ mú àyàn ó ní ṣe pẹ̀lú ṣírk ìtẹ́ ìgbà tí ní kó ní ṣe pẹ̀lú ṣírk torí ẹ̀ àgbọ́dọ̀ jẹ́ ẹ̀yà kan ká má ma ìṣe àwọn ẹ̀yà wa ọgọ wa bàjẹ́ sílẹ̀ náà nìyẹn ti rọ́ọ̀lù ṣírkù ń gbà tí ò ní ma ẹ̀rọ káwọn yorùbá ìpìlẹ̀ náà títí di sin wa ma àwọn kọ́lítọ̀ wọn yẹn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni náà ló kọ ti fi sí torí pé yẹn náà ń gbà mí ó tún ní ṣe ṣírkù náà sábà ń kó forty eight wá tó forty one náà ni ọ̀dà twenty nine lágbára ti wá ká tí ọba ti pé forty one ìgbà bí ẹ̀ ò ní àwùjọ sí forty one ní family member yín wọ́n ní kí lọ́kàn ọkàn mi gbàgbé ẹni máa lọ ó ti Jésù gbogbo olùkà ìwọ náà máa wájú tí o bá ti takò ẹ̀sìn rẹ tí o lè gba tòhídì rẹ jẹ lọ́dà lè jẹ. Thank you.

ẹ̀yin náà tó fún wọn ti dírámù akutu òsì ní kankan ti pẹ̀lú ńgbà bá ti tẹ́ fún ọkọ̀mọ lọ́kọ̀ wọ́n ó sì sàn kàn sílẹ̀ ìjẹ̀bù ẹ̀yin náà ti rí ibi tí dírámù ti wáyé tí bàbá lọ́wọ́ fẹ́yàwó àbọ̀ ọmọ lọ́wọ́ fẹ́yàwó ọmọ lọ́wọ́ kó tètè bọ́ wá ju bàbá rẹ̀ pé ṣé dájú. Naam. Right. àyọ mi gbogbo ẹni sọ pé lówó irọ́ ni ó dìgbà tó bá kú ẹ̀rí kó lówó kálukú tẹ́ ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ aṣọ tẹ wọ̀ sékè sówó agbóde ẹ̀fìtì ọtí sówó ansẹt palaba palaba tẹ́ ń gbé kà sékè sówó ẹ̀ mọ̀ pé ẹ̀ ti kulẹ̀ fi ń wò pé kè sówó tẹ́ ẹ̀ bá ti kú gbogbo ẹ̀ ti sówó tòdì àfọ wá sàn tí ó pè inú owó rẹ náà wọ́n ti mú náà parí kù. ẹ zẹrọ ìdá o kíkọ ẹlẹ́sìn lọ wọ́n ní gbogbo obìnrin tí wọ́n bá ń ṣe ìdá lọ́wọ́ ọkọ ti kọ̀ ọkọ ti wá kọ̀ orí kọ́kọ́ ti kọ́ ni ó wà ń jókòó ìdá lẹ́yìn kíkọ̀ tọkọ kọ lọ́kọ́ bá kú. àṣe tó lọ lábẹ́ òfin ọlọ yóò dùn ọ̀pọ̀. nítorí kíkọ́ ilé alákọ̀ọ́kọ́ kíkọ́ ilé ẹlẹ́kejì ìyàwó náà ni lópin ìgbà tí ìdá rẹ̀ ọ̀gá dé. tí ìdá bá fi lè dá ìparí àyàfi tá a bá rí i pé ìdá tuntun àmọ́kùnrin yìí ń sàárẹ̀ kú lọ́wọ́ ló ti kọ̀yàwó yìí ọbẹ̀ dínà máa láti jogún náà ni ìṣẹ̀rí àsọ pé opposite dọ́gba lérò láti. ó tó bẹ́ẹ̀. sọ́ra ni Uthman radiyallahu anhu ìyàwó abdulrahman ibn awf tí abdulrahman ibn awf kọ́ ọ lẹ̀ lásìkò tí ń sáré kù. abdulrahman ibn awf wà kú àti lẹ́yìn ìgbà tó bìnrin ẹ ti parí ẹ̀ríjà rẹ̀ ó sì ti hàn tó ń pé ọbẹ̀ ti lọ́nà láti jogún Usman fún obìnrin yẹn jẹ nínú ogún abdulrahman ibn awf tó ń tipó ti parí ìjà kọkọ yẹn tó. Ìgbà bá mọ̀ pé èèyàn kan fẹ́ fi ara ní ẹlòmíì ni. Aago lèyàn fi máa yá kàbẹ̀. Obìnrin ti ń bọ̀ pé forty fifty years. Ọwọ́ àti fura pé àárẹ̀ ti ń sọ yóò lè já sí Buhari. Sórí ìyá alágbájọ́ ń kọ́ lẹ̀. Ó rí kọ́ lẹ̀ o. Ó jókòó kápẹ́ ní òṣìṣẹ́ tó lè ṣe fún un. ẹ ẹlẹ́ ìjẹ́bù ti jẹ́ sátún lọ sí mu obìnrin kan ò sí ọkọ nítorí pọ́ fẹ́ jogún rẹ̀ ọkùnrin kan náà ò sí tó fẹ́ nítorí pọ́ jogún nítorí kí nìkan ara ẹni yín o kú o yìí wa dàbí ọkùnrin tí wọ́n gbé ẹ̀mí rẹ̀ gbóná lójúmọ́ lọ́kọ̀ jọ́mọ wọn máa ṣiṣẹ́ jọ́mọ wọn máa ṣiṣẹ́ tí ó náà ṣiṣẹ́ ẹ̀kútẹ́ yìí bá ti jẹ́ ni tí ó ń tẹ̀sí tẹ̀sí fẹ́ kíyàwó yín ọ̀yà alájàpá tó àwọn fámìlì rẹ̀ ń fìtínà fìtínà ẹ àti tẹ́ bí wọn tó náà ní máa fi nǹkan fọwọ́ síyàn bí wọ́n bá wà ra nǹkan tó wá fún ọmọ wọn kó fún bàbá àtìyá rẹ̀ wọ́n ní kò lè dùn lẹ́nu wa bí èyí wọ́n ti tẹ́ tí wọ́n ló ti tẹ́ tó fi wúwẹ́ yóò bá lẹ́kọ̀ọ́. nítorí délé yìí á rí i pé wọ́n wá ń bá ọkọ yẹn jà kó ọjọ́mọ wọn ti tẹ́ ọjọ́mọ wọn ti tẹ́ ọkọ lọ da kíní kan bolójú yóò bá lẹ́kọ̀ọ́ kínníkínní kan náà tí kò já gbogbo agbọ́ǹdì rẹ̀ kọ́ máa sídìí lẹ̀ káyé àwọn tí ń sídìí lẹ̀ ọ̀sẹ̀ lọ àbí wọn ò ti ta pàtà yín wọn kó àwọn ìyá ńlá yorùbá gan fún erin wò àwọn ọmọ tí wọn sì dì í lẹ́nu ìsìn ọjọ́ wọn lójú pé wọn hùwà sí ọ̀dà ẹni tó wá bo gbogbo ara rẹ̀ òun lọ dára a ọpọlọ ti dorí kodò ti pẹ́ fọpọlọpọ mẹfùkú ọlọsọ síríìtì kò sábẹ́rẹ́ tí wọn lè kún wọn wọn bá sá yàrí wọn kọ yìí lọ́wọ́ bí pé wọn sọ fún pé torí àwọn yẹn kọ́mọ bójúmá yàwó rẹ o kọ́mọ máa gbélé má yàwó rẹ o kó náà mọ wá lọ ná kókótó kọ́mọ ná yàwó rí. ọlọ́run lẹ́ka wọn. pẹ́ẹ́kọ̀ ti ṣètò gbogbo bálá màlẹ́ ẹ̀dọ́ ṣe rí. ẹ má tẹ má yarí fọkàn wọn tó wọn báyàwó. gbígbé ẹ gbọ́dọ̀ tó rẹ̀ gbọ́ bá lọ yọ jọ ju táyà mọ́tò lọ. láì mọ̀ pé ọmọ tí wọn ní òkú láìpẹ́ ìyàwó bá kú ọkọ tó ń bẹ dára sí nǹkan kan sí ẹ̀yin lẹsì tí bójú gè lẹsì gbọkọ ní ọkọ pẹ̀lú at least ó twenty years ju ìyàwó lọ bóòlù ẹ̀yin rò dálẹ rò kọ yẹ kọkọkọ ń gbọ́dọ̀ pé ìlànà tó fáìlì lórí ẹjẹ àgbà fọlọsẹ já gbà fọlọ lẹ́yìn wọn àgbà náà ọmọ èèyàn wọn máa ń wá fìtínà wàlá wọn máa ń wá fìtínà ní ìsìtọ́nà bá sọ pé lẹ́yìn kù lẹ́yìn tẹ́lá ti di lójoojúmọ́ kájú àmàlà lẹ́gbẹ̀rún jù ẹ rí àmàlà nínú abọ́ tuntun tuntun àtọ́bẹ̀ àbùlà àtẹ̀rùn oríṣiríṣi. ìjọ alákọ̀ọ́kọ́ ní ọjà ìlú láti ìjọ kejì kẹta kẹrẹ wọn ó ti sú ó ti sú ẹ bá lè parọ́ ẹlẹ́wọ̀n ni àná tó ti pé ẹ ti dáàbò ọlọ́ọ̀ni fún ọmọ èèyàn tó máa sọ pé tẹ́lẹ̀wọ̀n lò gbogbo àwọn ọ̀wà burúkú irú kalẹ̀ fún wa lójoojúmọ́ ló ń jẹ oyin tí èsì artificial sugar tí wọ́n ń pò fáwọn èèyàn ló kọ ló kọ oyin ẹran àparò bá kì í máa ṣe ẹran àgírí ẹran pàparò ń tẹ̀sí gbogbo àwọn adìẹ nǹkan lọ ọlọ́run sọ kalẹ̀ fún un lọ́dọ̀ àgọ́ pé sórí ìwà ọmọdé alánọ́ọ̀sì bírọ̀ àdá mi wà oúnjẹ ayọ̀kan tẹ́lẹ̀ wọ̀nyí wà ẹlẹ́wọ̀n yìí nà bíkọ́sẹ̀ ti tẹ́lọ̀ ọlọ́run ní ẹ ń ṣe fọ́tí yẹ nínú dàpọ ẹ sì tún sọ pé àdìsẹ sùúrù lórí ẹjẹ yọkan bá a polú ẹlẹ́dàá rẹ kó bá a yọ ọrú àwọn oúnjẹ báyìí oúnjẹ báyìí oúnjẹ báyìí oúnjẹ báyìí oúnjẹ báyìí. eléyìí túmọ̀ sí pé agbọ́dọ̀ gbà sọ́nà káàtì máa dúpọ̀ fún lórí àwọn ìdẹ̀ra tó ṣe wa náà. Káàrin ní gbogbo ẹ kò sí ìtànà dè kò sí ìtànà dè ànábì irúgbìn tó fẹ́ sí ọ̀ràn yẹn lọ́ba sọ gẹ́gẹ́ bí ọmọ ìyá ìyá Ibn Abbas Maimuna ànábì ran Abu Rafi sí Maimuna kọ́ lọ́ọ́ bó ń bá sọ ó sì lóun gbà ẹ̀yìn wá gbà náà wọ́n rí àwọn fámìlì rẹ̀ tó àwọn èyí bí wà sánà bí sọ̀rọ̀ lọ́wọ́ àti náà tó dákó bí ọmọ náà kọ́ ni tó sì so ẹ̀ ń jọ̀rọ̀ àná bí bá ìjà sọ pé ń fi ọ̀hún ń fi ọ̀bá tó náà wà lóńdó èyí bàbá rẹ̀ lọ́ba tó bọ́dẹ̀ lómi ń bẹ kéésà náà ti lọ sọ̀rọ̀ ọ̀rọ̀ kí bàbá ọmọ kan ló mú wa gẹ́gẹ́ bí Hafsa tọ́bí yẹn lọ́wọ́ àwọn àná mo fi lọ lágbájá mo fi lọ tàmẹ̀dù mo fi lọ dóòlà gbogbo wọn láwọn ọ̀fẹ́ anábì ní kò ṣe sùúrù anábì bá ní kò burú àfẹ́ ẹ̀dá ni gbogbo àwọn tá a fi lọ lẹ́gbẹ̀ẹ́ àmẹ́yìn ó sì ń bẹ tẹ́lẹ̀ pọ́lọ̀ nǹkan ló sí láà ọ̀fẹ́ náà ẹ̀mí zẹ́yìnà nítorí délé ṣé bàbá ọmọ ní lọ bá ní àbọ̀ ọmọ sí bàbá sí lọ gbogbo yé wa nítorí pé àwọn nǹkan míì náà ó tún mú bí agbọ̀dá ní ìsìlá òkè ọ̀tún wa yìí tó o ti rọ́ọ̀mù àbọ̀ ọ̀rọ̀ náà. sẹ́ẹ̀rì abẹ́ rẹ̀ àórí náà má ṣe ti pé àwùjọ tí òde gómìn sọ̀rọ̀ lọ́wọ́ mo fẹ́ fi ọ ṣé wọ́n máa mú yẹn bẹ́ẹ̀ lẹ́ni tó mọ ẹni ìlú láyé mo fẹ́ fi ọ wọ́n sọ pé màá máa ronú ti obìnrin kan náà sì ti ọ sọ pé mo ti gbà ọ lẹ́yìn náà àti náà ya ni tó kú dà màá ó ti lẹ̀ jẹ́ pé mo ti lẹ́nu ìpínlẹ̀ ìjẹ́bù torí ẹ̀ ẹ̀yin fúnra ara ni yóò sì dáa jù obìnrin ti kọ́kọ́ pé òun fẹ́ fẹ́ yín lóòótọ́ bẹ́ẹ̀ tó wí ẹ̀ tó lọ bá bàbá rẹ̀ torí tẹ́ bá lọ bá bàbá láì jẹ́ pọ̀ sí fún ọ̀pọ̀ fẹ́ yín ó dàbí bàtà fẹ́ mú yẹn tu láti ṣe lẹ́yìn náà tu láti nínú pa afẹ́fẹ́ yà ó ọkùnrin pọ̀ ọ́ fẹ́fẹ́ níyàwó obìnrin pọ̀ jáde rẹ́rẹ́ tọ́fẹ́ sí kí ni tọ́fẹ́ lọ́pọ̀ náà. èsì wọn ló ń lọ fẹ́ gbà obìnrin lọ fẹ́ gbà ẹ̀tọ́ tiẹ̀ torí òfin ṣẹlẹ̀ àsọpọ̀ obìnrin ni ó sọ ní tó ń fẹ́ gbà yìí àbí káwọn òbí rẹ̀ ọ̀ràn lọ́wọ́ láti pè gbogbo ìjọba. èsì wọ́n pin lọ́sọ̀ ipe tí máa tàn ní àti ìkọ́ fẹ́ rajà obìnrin lọ́fẹ́ gbà ní àwọn sọ pé yẹn báyìí wọ́n fẹ́ gbà ó lè ní àti èsì pé mo ti lọ ọ̀kan rí tẹ́lẹ̀ báà mi máa mi ẹ bá ń dá iye báyìí kó pọ̀ fẹ́ gbà tí wọ́n lè bá a dá sí àmọ́ tó náà bá filẹ̀ fọkùnrin táwọn náà wò pé ọ̀làwọ́ ìyẹn dáadáa ni náà sọ pé iye tí ẹ bá fẹ́ fún ẹ fún àmẹ́jẹ́ àmà ìbánijọ wọn fún two hundred thousand sẹ́yìn ti ti ń rò lórí ilé tó bá ti san six thousand tòbí dà wọn ni two hundred thousand tòbí ṣe máa tẹ̀lé ńgbà tó ìwádìí kí náà nìjọ ní ìjọba bá fẹ́ fún ìyàwó ìjọ ẹ̀kún kan á mú one five fún ọ̀nà òfìsẹ́ ńlò àwọn olùbíkà o túmọ̀ sí pé ó ń sèyàn yìí kàkà eléyìí ti aago ti jẹ àlékún sọlá. Thank you. méjì ọjọ́ ìrìnà ọmọ ẹgbẹ́ ìrìnà tó ní ẹ̀sọ́ àwọn ló bira rẹ ètò àbíjẹ obìnrin kan bá sọ pé obìnrin kan bá sọ fọkùnrin kan pé kọ fẹ́ ọ àkọ́kọ́ ọkọ dúpẹ́ kọlọ torí kọkọ mọ ọkùnrin ló máa ń sọ fóbìnrin pé mo fẹ́ fẹ́ ọ torí pé bọ́lọ̀ ti ṣe tọkùnrin yàtọ̀ sóbìn àwọn ọkùnrin àwọn lára gba èèfíọ́ ju àwọn obìnrin lọ tẹ́lẹ̀ mi ìṣètò ọlọ́run lọ́mọ yìí obìnrin tọkùnrin ó ti kọ́ ọ́nà títí ọmọ fẹ́fẹ́ ọmọ fẹ́fẹ́ ní ìfẹ́ yìí ẹlẹ́yìn lọ kó o ní tìtorí rẹ̀ má jáde lọ́la wọn ká kóbìnrin kan wá bá ẹnìkan ní ìsìn bá ní àbúrọ́dà ah, mo lọ́rọ̀ akó ah, ni ó ti ẹsẹ sọ mo lọ́rọ̀ kan tí mo fẹ́ sọ ní ìmá ìmá ìmá kí ló mú kásẹ̀tì ha mo fẹ́ kọ fẹ́ mi ni yóò túlẹ̀ kó ti tọrùn ó dúró gbèsè ìjọba fẹ́ fèsì ọmọ fèsì lọ́la ìwọ wa sọ pé nìyẹn á wọn ló lè bàjẹ́ ó lè fóbìnrin láti gbà tóbìnrin kan bá wá fèsì tó kárùn tó wá sọ fún ọ pé fẹ́mi nítorí dáa jù òun náà níbi tó bá rí i pé gba àwọn ọ̀nà kan àbọ̀nà kan onífẹ̀ẹ́ rẹ̀ dákun fẹ́ fẹ́ torí pé tó o bá fẹ́ obìnrin mi ò ní ọkàn dáa gbọ́rọ̀ sí wàhálà ò lè para rẹ̀ ó lè para rẹ̀ torí pé tó ń mu tó fi ròóròóròó tó fi wá sọ fún ọ Ah, ọkọjá àbí kí a fò wàá tíráì láti rí kọ fẹ kìí ṣe gbogbo ẹsẹ yẹn bá fẹ nìyẹn máa nífẹ̀ẹ́ àmẹyìn ọ̀rẹ́ yìí fẹ lè wá àmọ́ tí a bá sọ pé mi ẹni tí nífẹ̀ẹ́ mi ní fílìn kí ni fílìn náà. torí ẹ wọn nígbà tó bá tó fẹ́ra wọn ní tí òdodo máa wá àbí kórìíra òdodo torí tó máa ń ṣe dáadáa tí yóò nífẹ̀ẹ́ rẹ̀ tó bá ṣe dáadáa tí yóò kórìíra rẹ̀ bẹ́ẹ̀ náà ni òun náà tí ó bá ṣe dáadáa tí ó wá kórìíra rẹ̀ eléyìí jẹba torí rẹ̀ ní tó dáa jù ẹni kí wọ́n ọkùnrin kó o ṣe sùúrù kọ́ fẹ́ lẹ́yìn pọ́ ọmọkìnrin mi wá ní títí ọ̀lọ́kọ̀ torí ń tájẹ̀dì ẹnìkan kó kọ́ yóò mọ̀ wá wò pé yóò mọ̀ àkàn àdúrà tó wọn máa ti gbogbo tààjù ẹni pé wọ́n lọ́ọ̀dì ọwọ́ bá mi wọ́n lọ́ọ̀dì ọwọ́ bá mi so àdúrà yẹn wá ń gba oppositely kékeré kó tí ẹ rí ọ yọkàn máa wọ ọkàn yìí wọ́n ti kọjá ọ̀la níbi tí ń wò so títí tó fi wá lọ kọnu sẹ́nìkan ó ti ṣẹlẹ̀ sóbìnrin kan bẹ́ẹ̀ tí wọ́n wí wọ́n ní àtìgbà tó ti tó lọ́kọ ń sáwọ́ ẹnìkan pé ìwọ náà ni òun sáfẹ̀fẹ́ wọ́n ń ṣàdúà wọ́n ń ṣàdúà wọ́n á bá wọn wọ́n á fi àyà níní kùn kó kúkú lọ bá títí tọkùnrin wọn á fi rẹ lò gbà tó wọn arẹ lómi tí wọn lọ yọjú lọ́wọ́ aràn yẹn sí pé ah, ó ti bá yóò jẹ báyìí rẹ jẹ báwo ó ti pẹ́ tó ti dúró de ọ á bí ẹ mọ̀. bọ́ọ̀sì kan sọ pé òun dúró de mo rò pé olóòdúró di ọ wọn ò sì kọ́ sí láàfin dáńfọ́ wọn ò kọ́ sí láàfin mọ́ọ̀lù ẹ̀ ẹ̀ mọ ibọ́ ti lọ sí ọwọ́ àdìwọ̀ olóòdúró di olóòdúró di ra rẹ̀ nù mo rò pé yé wa àhà ọ yẹ kó o ti lọ bá àbúrò ọmọ adá dé kó o ti lọ bá kó wọ níbẹ̀ o wọ lọ́fẹ̀ẹ́ mi lọ sọ fún bàbá rẹ o eléyàn ló ti ẹ kó náà ti ṣe ti pẹ́ kò sí lẹ̀ ọwọ́ alọ́gbọ́mọ ọlọ́pọ̀ ṣe ní yọ̀ọ̀pọ̀ tó náà fẹ́ dilẹ̀ ni jẹ́ bó ti jẹ́. Aleykum salaam. Wọ́n Ọlọ́mọdé ọlọ́mọdé kọ́ọ̀tù sọ. Májísírẹ́tì òfin sẹ́rí ọ̀farama òfin kọ́ọ̀tù kàkà tí wọ́n bá ní ibẹ̀ ọ̀yẹ́ kọ́kọ́ tí wọ́n bá ní ọbẹ̀ ọ̀yẹ́ kọ́kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà òtí bẹ́yìn ó ti dáa tó yóò níwà burúkú kàná òtí bẹ́yìn ó ti burú tó yóò níwà dáadáa kàná àwọn èèyàn máa ń ṣe sùúrù fúnra wọn ìdí nu wọ́n máa mánéjì ẹ̀ náà máa mánéjì ẹ̀ síbẹ̀ ti lè fẹ́ra yín nù kò sì sí pé yájọ máa tẹ̀ lájọ máa bá kí n fi lè bá a mọ̀ kí wọn náà lè bá a mọ̀ mí náà máa rò sọ ọmú jáde bẹ̀ náà mọ̀ kamuflagi ìwọ náà mọ̀ kamuflagi so ìwọ tó jẹ́ pé ọmọ bí tó kù sí ọmọ try láti shine ọmọ try láti ṣẹ́gi ní lọ́ba wọlé tán lọ́sọ̀ọ́ ẹ ẹ ti ṣe báyìí tẹ́lọ̀ pé reality ló fẹ́ bẹ̀rẹ̀ sí i. báwọn èèyàn ti wà nítorí délé kò ní ìdíkà máa wa kò ní ìdíkà máa tara onye jẹ ẹ ń bá fẹ́ fẹ́ ẹ̀fẹ̀ nítòbìnrin máa ń ti tó bá ti rẹ́ni tó lọ fẹ́ fẹ́ ó náà ní kó fẹ́ fẹ́ kọ́ ọkùnrin náà tó bá tóbìnrin tó lọ ń gbà ó fẹ́ fẹ́ kọ́ ibi tó rò pé orí wà orí mọ̀ sórí mu ibi tó rò pé kò sórí kọ́tẹ́ ti bẹ̀rù orí wà ẹ̀ so nítorí ẹ̀ but ẹ ẹ try láti ṣọ́ra láyé ìsìn ọ̀pọ̀lọpọ̀ obìnrin tẹ máa kọnu sí wọn kó àwọn fẹ́ fẹ́ wọn yóò sọ pé òun fẹ́ ṣe ìsìkára ìsìkára nǹkan èsì táwọn àbẹ̀tì kọ wa ilé yẹn wò ní lọ ẹ kí ìsara sèyí ẹni ìgbé ìsèkára tó ń ṣe ó ní ìdíkò mú kọmọ mi rẹ ìsèkára báwo nínú àdúrà dáná fi kọ àtúntò níkẹ dá kọmọ mi ẹ wọn lọ lé kínu wọn lọ lé yẹwò ẹjọ sá àti mo lè mọjọ tán bí ẹ kódà kọmọ lọ lóyún yẹwò tẹ ẹrọjọ tán bí yìnyín yẹwò kan nísìnyí wọn sọ fún wọn bí wọn ní ìjọ làrúbá òun á sọ pé wọ́n bí òun lọ́jọ́ Monday yóò àmọ́ wò wọ́n ti ní nǹkan kan tí wọ́n ń kà lórí Google wípé ṣé Monday bá Wednesday mu àbí ọ̀bá mu wọ́n rò pé yé ìyá ń wò ká náà tún nù. tòtòrí àwọn sọ pé ìwé ọjọ́ bíi mi ti sọnù fa torí pé àbúrò máa wọ́jọ́. tó gbogbo àwọn ìyẹn wò àwọn èèyàn náà ti perfect ń parẹ́ lọ́dọ̀ ara wọn láì lọ sọ́dọ̀ àwọn bàbá olórí ibùkà èèyàn gbọ́dọ̀ ṣọ́ra ọ̀pọ̀lọpọ̀ ọmọ fẹ́ẹ́ fẹ́ ọmọ